رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان أصوم نهارا وأذكر ربي وأتلو القرآن ليشفي قلبي سأقوم ليلا حتى الفجر أشكر الله أصلي وأدعي وأدعو الله أن يغفر لي وأدعو أن يتقبل ادخلني جنة الخلد أنا وأحبابي أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور alhamdulilayi rabbil alamin adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba allah tí ó tún fún wa lóore ọ̀fẹ́ láǹfààní pé kí a tún pàdé lórí ètò yìí ní ọjọ́ tòní àkí ọkùnrin àkóbìnrin àkọmọdé àkàràgbà àkónílé bẹ́ẹ̀ náà ni àkí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ àlejò gbogbo ẹ̀yin tí ẹ ti ń retí wa tí ẹ sì ń rí wípé àgò náà ó ti ń súnmọ́ ó ń súnmọ́ títí ó ń kọjá abẹ̀yìn wípé kí ẹ má fi ṣèbínú nítorí wípé ẹ̀yin náà mọ̀ wípé inú oṣù Ramadan tí a wà yìí ìrìn máa ń pọ̀ lẹ́sẹ̀ àwọn amóhùnmáwòrán tí ó jẹ́ ti ẹ̀sìn nítorí wípé àsáré sọ́tún àsáré sósì nípa ìmáàlọ́ká oríṣiríṣi àwọn tafsiri káàkiri kó lè máa jẹ́ àǹfààní fún gbogbo ẹ̀yin tí ẹ wà nílé pẹ̀lú ògùn ọlọ́run láìpẹ́ láì jìnnà ní nǹkan bíi agogo mélòó kan síra wọn àwọn tafsir tí ń bẹ lọ́dọ̀ wa ta lọ kákàkiri ẹ ó máa rí lórí ètò Sunna TV Yorùbá agbábí yìí a kí àwọn bàbá wa tí ọlọ́run ọba lò láti gbé eléyìí kalẹ̀ fún ìdàgbàsókè ẹ̀sìn Islam èmi a máa wí lóòrèkóòrè wípé alágbẹ̀dẹ tó ń lórí lójú kan àmì lórí ń bẹ àwọn míì wọn a máa wí alágbẹ̀dẹ tó bá ń lórí lójú kan wọn ní òní ohun tí ń wá ó ní ohun tí ó fẹ́ fi irin ọ̀hún rọ ni àwọn bàbá wa tí a fi ti ọ̀wọ̀ àti tàpọ́nlé dárúkọ wọn alhaji abdulrozak seif saka àríkọ́ṣe àti àbúrò wọn tí ń ṣe alhaji musa seif saka àríkọ́ṣe àbúrò wọn alhaji yankub seif saka àríkọ́ṣe náà àwọn náà wọn ò gbẹ́yìn níbẹ̀ tá a bá ń gbọ́ sífù saka àríkọ́ṣe ẹ̀ mọ̀ wípé àwọn bàbá wa ní ìlú àjàrà tó fi má àjàṣẹ́ tí a mọ̀ wọ́n ní super àríkọ́ṣe super àwọn ọmọ wọn àwọn náà ń dábírà àwọn náà ní gbogbo ẹ̀yin mùsùlùmí àgbáyé kẹ́ ẹ̀ máa jàǹfààní ọ̀rọ̀ ọlọ́run látara Sunna TV ẹni tí wọ́n ń ṣerú eléyìí ẹ mọ̀ wípé nǹkan kan òun náà ni wọ́n fi ń wá lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba Allah yóò wọlá eléyìí tí wọ́n ń ṣe yìí àtàǹfààní tí àwa mùsùlùmí tà ń jẹ ń bẹ̀ yóò jẹ́ kí èròǹgbà wọn kí ó wá sí ìmúṣẹ. Tàmá lẹ́tò ètò ní Tàmá Tàmá jẹ́ ètò tí à ń mú wá lóòrèkóòrè ní ìgbàkúùgbà ní gbogbo ọjọ́ ajé ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́rú ìyẹn lòdì màdí mẹ́kìrìdì ní dédé agogo mẹ́rin àbọ̀ náà ni àmú ètò yìí wá ní ibi tí a ti máa ṣèbéèrè fún yín tẹ́yìn náà ẹ sì máa dáhùn ìbéèrè tẹ́ ẹ bá ti wá dáhùn ìbéèrè oríṣiríṣi ẹ̀bùn níbẹ̀ ńlẹ̀ fún yín tí ẹ ó gbà láti ojúlẹ̀ṣẹ̀ Sunna TV Yorùbá a sì wá ń gbàbẹ̀ láti rọ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olókan eléjì tẹ́yìn náà fẹ́ dá sí tọ́lọ́hún látàrí ìmáa fún wa ní ẹ̀bùn tí àwọn èèyàn wọn ó máa gbà tí ó máa jẹ́ ìdùnnú fún wọn a sì fi ń dá yín lójú wípé bí ẹ bá ṣe gbé wá gẹ́lẹ́ náà la fi jíṣẹ́ pẹ̀lú ògo ọlọ́run inshallah bí kudratillahi ta'ala tó bá rí bẹ́ẹ̀ a ṣe ojú òpó wa sílẹ̀ báyìí fún gbogbo ẹnikẹ́ni tí yóò bá pè wípé ètò ti bẹ̀rẹ̀ tá a mọ̀ lẹ́tọ̀ ètò ni tá a mọ̀ à ń retí ìpè yín. náà à ń retí ìpè yín níbi tí a ti gbé ń retí ìpè yín ibẹ̀ náà láti máa ṣàlàyé fún wa wa wípé yóò máa rọ àwọn èèyàn lójú wípé lẹ́yìn ìgbà tí náà a ní ẹnìkan lójú okùn náà salamu aleykum salamu aleykum. kí lorúkọ yín o. ọkọ mi ni inusa aisha. inusa aishatu. bẹ́ẹ̀ni. àti bọ́lá tí ń pè wá. àti whatsapp yẹn àti whatsapp nko náà ọdún mélòó lẹ ní. ọmọ ọdún mẹ́tàlá. ọmọ ọdún mẹ́tàlá jẹ́ yid naam ẹ fẹ́ dá sí ìbéèrè. bẹ́ẹ̀ni. naam. ìbéèrè alákọ̀ọ́kọ́ ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ báyìí pé kí ni ohun tá a lè pè ní mùjíza tí yóò dúró kárin kése tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ní ti ń bẹ́ńlẹ̀ kárin kése kí là ń pè ní mùjíza òun ni miracle nǹkan ìyanu tí ọlọ́run ọba fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ó máa dúró títí lọ kárin kése. òun náà ní sùúrù. òun náà ní sùúrù. bẹ́ẹ̀ni. naam ẹ bá gbà ẹ máa gbọ́ salamu alaykum. wàhálà kàkàlà. a tún ní ẹnìkan ní ojú okùn náà lẹ́ẹ̀kan náà salamu alaykum. wàhálà kàkàlà. orúkọ yín. muhammadu tọ́yìb láti abẹ́ àṣẹ ìfọ̀yín nílùú dàgbé. muhammadu tọ́yìb. sọ́ọ́líhù. sọ́ọ́líhù. bẹ́ẹ̀ni. naam ọdún mélòó lẹ́ni. mo ní bìtì lẹ́gbọ̀n ẹ ní fi ṣèbínú tí ẹ bá ń bá wa bọ̀ ẹ rí wípé àwọn tí a ṣe àgbékalẹ̀ ètò yìí fún lọ́jọ́ tòní òun náà ni àwọn ọmọ kéékèèké tí wọ́n bẹ̀rẹ̀ láti ọdún méje títí lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún èèyàn quinze ans nítorí wípé àwọn ọmọ kéékèèké náà káwọn náà ká lè jàǹfààní ìmà eléyìí tí à ń pín níbí ìkọlọ́wọ́n ọba kó ṣe wá ní ìrọ̀rùn. naam tẹ bá náwọn ọmọ ẹ lè ní kí wọ́n tún wa pè salamu aleykum. salamu aleykum. aleykum salaam. ẹ máa káàsán o. àpò ìgbọ́lọ́hún kí lórúkọ yín. aláìsàn àárọ̀. kí ni orúkọ yín. ẹ bá wa yí ohun amóhùnmáwòrán yín sílẹ̀ tẹlifíṣọ̀n yín ẹ bá wa yí ohun ẹ̀ sílẹ̀ díẹ̀ kẹ́lẹ̀ gbóhùn wa dáadáa. lálá ishaq. lálá ishaq. ẹ̀yin náà bá ń gbọ́ ẹ̀rù wípé tẹlifíṣọ̀n náà ń dà wá láàmú ẹ bá wa gbẹlú mi wọlé ẹ bá ti yí volume tẹ̀lé yín sílẹ̀ ẹ tún wa pè ẹ dákun torí ọlọ́run náà ẹlòmíì ti wà níbẹ̀ salamu alaykum àkíyèsí pàtàkì fún gbogbo ẹ̀yin tí ẹ ń pè wá tẹ́ ẹ bá ti fẹ́ pè wá báyìí ẹ máa dí ohun amóhùnmáwòrán yín sílẹ̀ ẹni tí mẹ́mẹ́ sálámù aleykum. sálámù aleykum. wa aleykum sálámù wa rahmatulahi wa barakatuhu kí ló ń kọ yín o. sálámù aleykum. wa aleykum sálámù kí lórúkọ yín. adéwùmí manzurani. adéwùmí manzura ọdún mélòó ló ní. díìzàn. díìzàn naam àti bọ́lá tí ń pè wá láti bo àdúgbò mọ́lẹ̀ tí ń pè wá. òkè àgọ́ dàgbé. dàgbé náà lẹ́yìn náà wà. naam ìbéèrè tá a fẹ́ fún yín òun náà ni wípé ah. ta ni Anabi ọlọ́run. ṣé ń gbọ́ mi ànábì ọlọ́run wo ni ó wà nínú bẹ̀ẹ́sò nínú àwọn àlè ìta máa ń gbé àwọn ọmọ kéékèèké sí ìní ànábì ọlọ́run wo ni wọ́n gbé dùbúlẹ̀ sínú bẹ̀ẹ́sò tí ó sì wà nínú bẹ̀ẹ́sò náà ó sì sọ̀rọ̀ jáde báyìí lọ́mọ òpèlú ànábì wo ni. adéwùmí manzura o ti ń pẹ́jù o ti ń pẹ́jù Anabi. wo ni ànábì musa ànábì musa naam tó bá gbà ó máa gbọ́ na ẹni tí ń bẹ́ẹ̀ ẹni tí ń bẹ́ẹ̀ lòmíràn ní ojú okùn Sunna TV yorùbá Salamu aleykum. Salamu aleykum ẹ ti wà ní Sunna TV báyìí gbogbo aráyé ti ń gbọ́ yín o wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu kí ló orúkọ yín o. bákàrí manzura. bákàrí manzura ó yàtọ̀ sí adéwùmí manzura ṣó yàtọ̀ sí adéwùmí manzura bákàrí manzura bákàrí manzura ó ti lọ. Eh ṣé o yàtọ̀ sí adéwùmí manzura àbí adéwùmí manzura ló tún padà wá. ọ̀dà àdúgbò wo ni àdúgbò wo lẹ máa ń gbé. àjàṣẹ́. àjàṣẹ́ ládùúgbò wo. àgbòkú. àgbòkú ni naam ọdún mélòó ló ní. ọ̀nzàn. ọ̀nzàn. ọ̀dà ìbéèrè tí ń bi ẹ báyìí ni pé kó ka súrátù ìkìláàsì fún mi súrátù ìkìláàsì. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد naam tí yàn bá fẹ́ ka kéwú tí yàn fẹ́ wọ inú alukur'ani ìyàn a'udhu billahi minash shaitani rajim kí ó tó kan bisimilahi rahman rahim ṣọgbọ́n yé mm. naam wà létí ìgbọ́ tó bá gba ìbò ẹ ó máa gbọ́ o ẹ jẹ́ ká gbẹ̀ lómi wọlé lẹ́ẹ̀kan náà lórí Sunna TV Yorùbá salamu alaykum. ẹ bá wa gbóhùn sókè tó bá jẹ́ kùtẹ́ lẹ́ ń lo ẹyọ kùtẹ́ ní kúrò. àgbọ̀n yín dáadáa ẹyọ ìkùtẹ́ náà kẹ́ lo portable náà ní direct. Sanni Farouk láti Àgbòkú. naam ọdún mélòó ló ní. treize ans. seize ans. seize ans ó ti dàgbà jù o ṣùgbọ́n àá fún ẹ àá fún ẹ pẹ̀lú ògo ọlọ́run naam àdúgbò wo ló ń gbé àgbòkú àbí seize ans kò sí wàhálà ọmọdé nìwọ̀n náà ọlọ́run ó dẹ̀ lágbàre tọ́ Farouk ṣé ò ń gbọ́ mi dáadáa irú nǹkan wà tó jẹ́ wípé inú oṣù ramadana nìkan ni wọ́n máa ń kírun náà kí lorúkọ irun náà irun aṣámú báwo ni wọ́n máa ń pè ní èdè láúbáwá báwo ni wọ́n máa ń pè lédè láúbáwá Allahu akbar masha Allah ọ̀dà tó bá gbà ó máa gbọ́ o ẹni tí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ jẹ́ kí a gbà wọ́n náà wọlé torí èrò pọ̀ salamu alaikum. wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu kí ló wúkọ ẹ o. wa alaikum salam kí ló wúkọ yín. báwo lẹ máa ń jẹ́ Ajibade Aiman Aramo Olimoto. Ǹgbọ́. Ajibade Aiman. Ajibade Aiman. Ajibade Aiman. Aiman. Èwo wà ní Aremo Onímọ́tò? <laughs> Báwa yí fòlùmù tèlé yín ẹ̀pa tèlé náà wálẹ̀ pátápátá, ohun tèlé náà ẹ bá wa yíwọ́ ẹ̀ lọlẹ̀ pátápátá ẹ dín fòlímù tèlé náà kù pátápátá. tẹ́ ẹ bá ti yí ohun tèlé náà padà ẹ tún wá pé ẹlòmíì ní ojú okùn náà torí àọ̀rọ̀jọ musu lókùn sálámù aleykum. wa aleykum salaam. ẹ máa kú dédé àsìkò yìí ohun tá à ń gbọ́ yìí ohun náà gbó kírakíra ọdún yín. kàtọ́ọ̀sì ànìmọ́ ni. orúkọ yín. kàtọ́ọ̀sì ànìmọ́ ni. orúkọ yín. ọlálẹ́yẹ yasir. ọlálẹ́yẹ. yasir. ọlálẹ́yẹ yasir. naam kàtọ́ọ̀sì àdúgbò wo ló tún pè wá. àti àdúgbò wo lẹ ti ń pè wá. fífájí. fífájí. ìlú kótanú eh. kọ́nù ni eh. masha allah ìbéèrè tọ̀dọ̀ tiẹ̀ ó lọ báyìí pé nínú àwọn oṣù òkè tí a ní ṣé ń gbọ́ mi eh, nínú àwọn oṣù òkè tí a ní gbogbo a ní muharram sofar rajab shaban ramadan rabiul awal rabiul sani jumadal awal gbogbo ìta ní ni ẹ mọ̀ wọ́n. naam ẹlẹ́ẹ̀kẹ́ èló nínú àwọn oṣù ni Ramadan tá a wà nínú èyí wà. nàbíàm wà. èèyàn kan ti jí sọ fún ẹ ń bẹ̀ lẹ́ẹ̀kan náà tá a sì gbọ́ àgbáwọlé èèyàn kan ti jí sọ fún ẹ ń bẹ̀ ohun ẹnìyẹn sì ti jáde àfẹ́ òjòrò ohun tá à ń ṣe yìí ìdánilẹ́kọ̀ọ́ ló dúró fún ẹ lọ pè wá padà salamu alaykum. ọ̀hún kí ni ẹ̀rọ yìí. naam ìyànjẹ ò sí nínú fọ́tò bí o bá ṣe jòkó òun náà ni ó bá ara rẹ gbogbo àwa tí a fẹ́ ran àwọn ọmọ lọ́wọ́ àní ká má ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ohun tá à ń ṣe yìí ohun tó létò ni ẹlòmíì ń bẹ ń bí yìí salamu aleykum. aleykum salam. orúkọ yín. akadiri abdulrasheed. akadiri abdulrasheed naam ọdún yín. katọ́zan. katọ́zan àdúgbò. àgbòkú àgbòkú náà tún ni naam ṣe máa ń lọ lé kéwú. naam. dáadáa. naam ọmọ anabi kan wà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ni mò ń sọ nípa rẹ̀ ni ọmọ ànábì kan wà tó jẹ́ wípé òun nìkan ló gbẹ̀yìn ànábì gbogbo àwọn ọmọ tó kù wọ́n tọ́jú ànábì kú ni kí lorúkọ ọmọ náà. fatima. fatima lorúkọ rẹ̀. Eh naam wà létí ìgbọ́ tó bá gbà ó máa gbọ́ naam ẹlòmíì ti wà ń bẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ máa wọlé bọ̀ salamu aleykum Sunna TV ń kí yín o ẹkùpé ẹkùpé akadiri abdulrasheed ẹ fún ẹlòmíì láyè torí àròjú musolókun. ẹni tí bẹ́ẹ̀ ń bẹ̀ salamu aleykum salamu aleykum à ń dá yín lóhùn. wàlẹ́kùn sáà. kí lorúkọ yín. bàdàrú wàásì. bàdàrú. wàásì. wàásì. ọdún mélòó ló ní. sẹ́ńkàn. ó ní sẹ́ńkàn. ẹ. masha allah ìwọ náà ti ní pọ̀táàbù ni. Allahu akbar má pààrọ̀ o Portable màmá àbí ti pàpà ló ń lò ó dáa aṣọ máa ń lọ lé kéwú. Ah. ọ̀yà ka súrátù Ikhlas fún mi. bisimilayi wa lórí ọ̀hìn kúrì kúrì kúrì ahayuwa káfíù la àbúrò náà. تعبدوا ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ما شاء الله آه وسي بدروا وسي badaru ṣó ń gbọ́ mi ṣúrátù ìkìláàs ṣó ń gbọ́ mi ẹ̀yà ka ṣúrátù ìkìláàs fún mi. bismillahir rahmanir rahim. lailatul qadr lailatul qadr khairu min alfi shahari wàsí kul huwa Allahu ní máa ń jẹ́ ikhlas a rí wípé ọdún rẹ ó kéré díẹ̀ pẹ̀lú eléyìí a fún ẹ ní ẹ̀bù pẹ̀lú ògo ọlọ́run ìwọ ní tìwọ ẹ̀bù tiẹ̀ ti wà guarantee mọ́wọ́ rí o gbọ́ hmm. kakuru aláwọ̀ náà káwọn èèyàn lè mọ̀ wípé o máa lóòótọ́ torí bó ṣe máa túrátù kàfèrè nìyẹn. Allahu akbar. ولم يولد ولم يكن له كفوا أحد ما شاء الله الله ودي لا غاري آمين السلام عليكم naam ẹni tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan náà ẹ jẹ́ kí agbà yín wọlé torí àwòrán ọjọ́ gẹ́gẹ́ bí mo ṣe wí salamu alaykum. salamu alaykum. aleykum salam. ẹ máa kú dédé àsìkò yìí ẹ o. ẹ kú ìrọ̀lẹ́ o salamu alaikum àwa ń sọ̀rọ̀ a rí pé ẹ̀ ń gbọ́hùn wa ṣùgbọ́n àwa ò gbọ́hùn ti yín o tó bá jẹ́ wípé ẹ̀ ń sọ̀rọ̀ naam orúkọ yín kí lorúkọ yín. lálẹ́ ṣàhàì lálẹ́yẹ sahad láti àdúgbò wo. láti kótónù. láti kótónù. lálẹ́ sahad. láti kótónù. ọdún mélòó lo ní. màá ní quatorze ans. quatorze ans ni wọ́n náà ní alhamdulilayi naam o fẹ́ gbà béèrè. naam. naam. quatorze kí lorúkọ ìyá tó bí anábìwa muhammad sallallahu alayhi wa sallam kí lorúkọ kí ni orúkọ ìyá tó bí anábìwa muhammad sallallahu alayhi wa sallam. aisha. naam ọ̀dà tó bá gbà ó máa gbọ́ naam kúpé tó bá gbà ó máa gbọ́ ká lè gbẹ lómi ìwọlé lẹ́ẹ̀kan náà naam ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti àti ń gbóhùn yín salamu aleykum wa aleykum salam ẹ kú dédé àsìkò yìí o. salamu aleykum. wa aleykum salam ẹ kú dédé àsìkò yìí. salamu aleykum. ẹ káàsán o. wa aleykum salam. ah ohun tó ṣẹlẹ̀ ni pé tẹlifíṣọ̀n lẹ́yìn ń gbọ́ lẹ fi ń dá wa lóhùn pọ̀táàbù tẹ mú lọ́wọ́ ni inú ẹ̀ lẹ́tì máa gbóhùn wa ṣé ti lọ abẹ́túkù ń bẹ̀. tukù ń bẹ̀ àwa ń bì. ẹ wà ń bẹ̀. àwa ń bì. naam ẹ ohun tèlé yín sílẹ̀ dáadáa kẹ́ máa gbóhùn wa ṣékéṣéké. naam orúkọ yín. lẹ́yìn ìgbà tẹ́ ń gbọ́ wa àwa ò tún gbọ́ yín mọ́ báyìí o. rọfíkà. rọfíkà. naam. láti bo. àìlọ́fídé. Rọfik kini? Olamide Rọfik. Olamide Rọfik lati Àyímúránfídé. Naam, na am ló ní báyìí Rọfik? Dízàn. Dízàn. Naam. Ṣo máa ń lọ lé kéwú dáadáa? Naam. Naam. Wí fún mi, kí ni orúkọ Anabi ti o ó fe, fẹ́? Anabi. ń Adija. ń o. Adija. Adija. Naam. Naam. Ó dáa tó bá ti gbà ó máa gbọ́ sáà ti máa wo Sunna TV. Ṣé o wo Sunna TV dada Naam. Máa wo Sunna TV. Láìpẹ́ láì jìnnà yìí tó bá gbà ó máa gbọ́. Naam. Ẹlòmíì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n wọlé ní ìrọ̀rùn tẹ́yìn bá ti lọ tán ẹni tó wọlé lẹ́ẹ̀kan náà. Sálámù aleykum. ẹ bá wa kó pé ẹlòmíì lẹ́ẹ̀kan náà salamu alaikum wa alaikum salam salamu alaikum ẹ kú dédé àsìkò yìí ẹ káàsán o kí lorúkọ yín báwo ló máa ń jẹ́ ká ló ní ti Benin báwo ló máa ń jẹ́. Bidullah. Bidi. Bidullah. Ah. Ah, Ibidullah. Ṣé bẹ́ẹ̀ ló wà lórí ṣé ipe ẹ ni? Bidullah Jani. Bidullah Jani. Bidullah Jani. Ibidullah Jani. Ṣàánú. Ṣàánú a gbọ́ ìbídùn láì ṣàánú dáadáa ó sì yẹ kí gbogbo ẹ̀ kí ó wà ní yékéyéké bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ó yẹ káwọn ti bẹ̀ẹ́lé káwọn náà mọ ohun tẹ̀ ń sọ kí wọ́n lè máa fọkàn bá wa lọ pé ẹgbàá ẹgbàá ẹ lọ padà wá tí ẹ bá ti ráàyè. naam ẹni òbí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà salamu alaykum. salamu alaykum. salamu alaykum. wa aleykum salaam orúkọ yín ẹ ti lọ naam ohun tí à ń ṣàlàyé fúnra ara wa òun ni pé tá a bá ti pe cinquante six quarante quatre trente neuf onze kágbẹ́ni yìí ná salamu aleykum. orúkọ yín o. sísẹ́ni mọ́kìnì látàbọ̀kú. sani kíni. mọ́kìn. sani mumin láti àgbòkú o ti lọ. naam kò sí wàhálà táyé bá yọ fún gbogbo àwọn tí wọ́n lọ tí wọ́n ò gbà béèrè ni wọ́n sì lè padà wá torí ọjọ́ òní tàwọn ọmọ kéékèèké ni. wa alaikum salam ohun tó jẹ́ kó máa hó ni pé báwa dín fòlíùmù tèlé náà kù dáadáa. ẹ bá wa dín fòlíùmù tèlé náà kù àwa ti rí pé tèlé yín wà lókè ń bì í ẹ dín kù dáadáa ẹ dákun torí ọlọ́run. wa alaikum salam orúkọ yín. Kúdájú Wasiat. Kúdẹ̀tì. Kúdájú. Kúdájú ikú sì dájú ikú dájú Wasiat. Ṣé Wasiat ni? Bẹ́ẹ̀ni. Wasiat ọdún mélòó ló ní? Never. Never. Ó máa ń lọ lé kéwú? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni tó bá máa ń lọ lé kéwú. Ṣé ò ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni bá mi sọ orúkọ ẹni tí ó tọ́ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó tọ́ ànábìwá muhammad tó fún lọ́yàn ó ti lọ tó bá ráàyè ó tún lè padà wá wá gba ìbéèrè míì tó bá láǹfààní ó lè dáhùn ìbéèrè yìí ṣùgbọ́n táǹfààní ẹ̀ ò bá yọ ó gba ìbéèrè míì nù ni. wàá gbà o wá ní kó wá gbà o ó ti wà ń Sunna TV báyìí salamu alaykum. tẹ̀lé ìtọ̀dọ̀ tí yín náà wà lókè yóò máa ní wa lára díẹ̀ díẹ̀ díẹ̀ dákun ẹ bá yíwọ́ ẹ̀kú díẹ̀. salaamaleykum. wa aleykum salaam akukunda yín lóhùn orúkọ yín. manzu mufida. manzu mufida bá a ṣe ń ṣe náà nu ọdún mélòó ló ní. quatorze. quatorze. naam àdúgbò wo ni o ti ń pè wá. àṣùpá. láti àṣùpá. Naam. Ṣọmọ ń lọlé ekewu? Naam. Naam to ba máa wá ń lọlé kéwú. Sọ fún mi. Ta ni anabi ọlọ́run ọba tó jẹ́ wípé ní ìgbà tí wọ́n ń tọ́ lọ́wọ́ ó sì wà ní orí bẹ́ẹ̀dì inú bẹ́sò ó sì lahùn ló sọ̀rọ̀ anabi ọlọ́run wo ni. anabi Isa. anabi Isa ni wọ́n sọ. So. Anabi isa ni abimu sọ àbí mò ń ṣe gbọ́ ànábì isa ni. naam wà létí ìgbọ́ tó bá gbà ó máa gbọ́. ẹni tí mẹ́mbẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ bá wa yí fòlùmù tẹ̀lé yín sílẹ̀ salamu aleykum. wa aleykum salaam. báwo ni o ṣé wà dáadáa ṣé ò ń gbàwẹ̀. ó gbàwẹ̀ ọdún mélòó ló ní. sẹ́tàn. sẹ́tàn ló ní orúkọ rẹ. antawu. antawu kí ni. oseni. oseni an. ǹgbọ́. sẹ́tàn. oseni antor. naam oní sẹ́tàn. naam. ohun tó ṣẹlẹ̀ ni pé ṣọ́ọ̀n lọ lé kéwú dáadáa eh. ka suratul kausar fún mi suratul kausar. bisimilahi rahmani rahim inna àtàlà kausar fasalli rabbika wanhar inna saniyaka huwal abtar ṣé ní tìtorí pé o gbọ́ pé kàùsárì wà nú ẹ̀ níwọ́n náà ṣe yọra mu lẹ́ẹ̀kan náà pé kàùsárì ni kàùsárì ó máa jẹ́ ọlọ́run dàní lágbára rẹ o salamu alaykum tó bá gbà ó máa gbọ́ naam ẹlòmíì ti wà ní Sunna TV lọ́dọ̀ wa báyìí ẹ̀yin náà sì ti ń gbọ́ òun wà nílé salamu aleykum. salamu aleykum. wa aleykum salam orúkọ yín o. kúdájú wàsíàt. kúdájú wàsíàt ẹ ti wá tẹ́lẹ̀. mo tọ́ padà wá. kúdájú wàsíà ìbéèrè wo la fún ẹ tẹ́lẹ̀. kúdájú wàsíà. bẹ́ẹ̀ ni ìwọ ló ní ọdún mẹ́sàn-án. bẹ́ẹ̀ni. ṣé fòlúùmù tẹ́lẹ̀ yẹn ti yí lọ́lẹ̀ dáadáa. bẹ́ẹ̀ni. ọ̀dà kò sí wàhálà naam àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan ni wọ́n ní mùjíza tiwọn ohun tá à ń pè ní mùjíza òun ni miracle wọ́n ní iṣẹ́ ìyanu tí wọ́n ṣe kí ni nǹkan ìyanu tí ànábì wa Musa alayhi salatu wa salam òun ní ní tiẹ̀ kí ni nǹkan ìyanu tí ọlọ́run ọba fún anabiwa musa aleyhi salatu wa salam tí ó jẹ́ nǹkan ìyanu ń gbọ́. mi mọ. ọ̀ ma pẹ̀lú ògo ọlọ́run. islam. islam ìgbà tó o má ló wá padà di islam kò sí wàhálà a ti kọ́ sílẹ̀ tó bá gbà ó mọ̀ gbọ́ kúpé kátúgbẹ lómi ìwọlé. ojú òpó Sunna TV láwà tá a mà lórúkọ ètò yìí tá a mà tẹ bá ti ń gbọ́ tá a mà kó wá wí tàmà kó wá sọ ètò tàmà láti ojúlé iṣẹ́ Sunna TV Yorùbá sálámù aleykum. ẹ kú dédé àsìkò yìí o báwo ni. adúpẹ́. naam orúkọ yín orúkọ yín. ìgbọ́n. ìbídùnlá. ṣánú. zainullah àbí ìbídùnlá. ìbí ibi Ubaydullah ah ṣàánú Ubaydullah ṣàánú ṣe oníṣẹ́ ipe ṣo ti ní ravip naam àárí gbogbo orúkọ ní lórí ravip gẹ́lẹ́ bí ẹ bá ti ṣe ń sọ inshallah naam ọdún mélòó ló ní báyìí wíìtàn wíìtàn ni ṣó ń lọ lè kéwú ẹ́ naam ìbéèrè tí a fẹ́ fún ẹ báyìí nítorí pé o níwèé tán àwa mùsùlùmí ṣé ò ń gbọ́ mi. àwọn ta náà máa ń pè ní mùsùlùmí. àwọn tí máa ń kírun. kí ni ẹ̀sìn àwọn mùsùlùmí. islam. islam lẹ̀sìn wa náà gbogbo àwa tá ń ṣe islam ṣó ń gbọ́ mi gbogbo àwa tá ń ṣe islam ọdún wo la máa ń ṣe àtọdún wo mélòó làwọn ọdún wa àti pé kà á fún wa. mẹ́ta. naam àkọ́kọ́. jimá. ẹlẹ́ẹ̀kejì. ọdún léyá. ẹlẹ́ẹ̀kẹta. ọdún àwẹ̀ báwo ni à ń pe ọdún jimá ní èdè láúbáwá. báwo la ń pe ọdún àwẹ̀. ìdìlífẹ́. ń gbọ́. ìdìlífẹ́. ìdìlífẹ́. ìdìlífẹ́. wọ́n ń sọ fún ẹ lábẹ́lẹ̀ ni o wọ́n ń sọ fún ẹ a sì ń gbọ́ ń yìí o báwo la ń pe ọdún iléyá báwọn náà ń pọdún iléyá Uduhiya mi ò gbọ́ Uduhiya Uduhiya naam wà létí ìgbọ́ tó bá gbà ó mà gbọ́ lọ́wọ́ ajẹ́ gba ẹlòmíì lẹ́ẹ̀kan náà náà gbogbo àwọn tí wọ́n bá ti ń bẹ̀yìn tí wọ́n ti ń sọ̀rọ̀ fún àwọn ọmọ a ó máa disqualify wọn. alo. naam salamu aleykum ni. ọlọlẹ yasi. ẹ dá sálámà padà ẹ ti jẹ mí gbèsè o. ẹ mà pa jẹ mí gbèsè. naam. salamu aleykum. wa aleykum salaam. kẹ́yìfà. Kaifa? ṣe máa ń lọlé kéwú ọlálẹ́yẹ abdulhakeem ẹ ti lọ tẹ́ bá ti wọlé sàlámù àlékún ní òkúta fi ń kí mùsùlùmí ìkẹ́ ọlọ́run àlàáfíà ọlọ́run oore àjẹjẹtẹ rẹ̀ ẹ bá wa dín fòlíùmù tẹ̀lé yín sílẹ̀ gbogbo àwa ta tá a fẹ́ pè ẹ bá wa yí fòlíùmù tẹ̀lé wa sílẹ̀ pátápátá ká tó pè kí ọlọ́run ọba kí ó lè fún wa ní e, ohun ara wa gbọ́ dáadáa salamu alaikum salamu alaikum naam ẹni tí ń bẹ́ńbẹ́ mo rí i pé ẹ ti dín volume tẹ́lẹ̀ yín kù dáadáa salamu alaikum bẹ́ẹ̀ ṣe ń wá lẹ́ ń padà salamu alaikum. wa alaikum àwọn amátòlá ẹ̀rọ àtàbà. salamu alaikum èyí tẹ̀lé e náà sílẹ̀ àti sọ lẹ́ẹ̀kan a sì tún tún sọ ẹ̀ ń gbọ́ mi à ń tún sọ à ń tún wí lóòrèkóòrè pé òwò àkígbà tẹ́ ẹ bá ti rí i pé ẹ ti pè tẹ́ ẹ sì ta sì ti gbé tẹ́ ti ń gbọ́ òun wa ẹ máa yí fòlùmù tẹ̀lé yín sílẹ̀ dáadáa. salamu aleykum. salamu aleykum. orúkọ yín. Bashiru kini. ni? Isbiat. Miziat. Isbiat. Isbiya. Uh. Eh. Bashiru Isbiya. Naam, ọdún mélòó ni? Quatorze ans. Ṣó lọ ilé kéwú dáadáa? Eh. Kí Eh. Eh. kéwú yín? Ee lorúkọ ilé kéwú yín, ó dáa naam ṣó ti bashiru isbia ó tiẹ̀ tí ìgbà béèrè kó tó lọ orúkọ lè kéwú lásán ló lè sọ ni ó tún láǹfààní àti padà wá tí ayé ẹ̀ bá yọ salamu wa aleykum salaam. naam ẹ kú dédé àsìkò yìí o a ti sọ fún wa wípé títẹ̀lé èèyàn kan bá tún dún ní ìsìn àní fọlọ́ ẹ̀ láàyè torí gbogbo eléyìí ń jẹ́ kí àsìkò kó máa lọ ni volume tẹ̀lé yín ẹ máa dínkù ẹni tí mẹ́mbẹ̀ salamu aleykum ẹni tí ń salamu aleykum. naam orúkọ yín o. fadil. fadil ọdún mélòó ọdún mélòó. duzan fadil kí ni. aini. rahim abdulrahim naam ṣe máa ń wo Sunna TV dáadáa kí lorúkọ ẹni tí ó dá Sunna TV sílẹ̀ tó gbé Sunna TV kalẹ̀ sílùú Kútọ́nù báyìí àgàgà Yorùbá Sunna TV Yorùbá ta tí Ọlọ́run ọba lò fún ìyanu Sunna TV Yorùbá o ma naam jẹ́ ká sọ nípa tẹ̀sìn ṣó ń gbọ́ mi dáadáa eh. ọdún ta bá ń sọ wípé ọdún rèé fáwọn mùsùlùmí ọdún mélòó làwọn mùsùlùmí ní. ọdún mélòó làwọn mùsùlùmí ní láàrin ọdún ayẹyẹ ọdún mélòó làwọn mùsùlùmí máa ń ṣe láàrin ọdún. santan. santan. Eh náà làwa mùsùlùmí máa ń ṣe alhamdulillah náà tó bá gbà ó máa gbọ́ o salamu alaikum. ẹlòmíì kó wọlé ẹlòmíì kó wọlé ẹ bá wa pa wọn lókè lọ́hùn ẹ pa ẹ pa pọ̀táàbù wọn ẹ má bínú nípara wa o àsọ̀rọ̀ ní sòbótò náà orúkọ yín. Bashiru Isias. ba Shiru isbia ló padà wá. naam bashiru isbiya. kí lorúkọ lè kéwu yín. nuhudin islamia. tí ń gbàdúgbò bo. àjára. àjára naam anábìwá musa aleyhi salatu wa salam kí ni nǹkan tí ọlọ́run ọba fún tó ṣe ní nǹkan agbára tó sì ṣe ní mùjíza fún tó ṣe ní nǹkan ìyanu fún. ọgbà. ń ó gbé ọ̀pá fún. ọ̀pá. Mm. ọ̀pá kí ni. ọ̀pá agbára. ọ̀pá agbára. Bashiru Mizia ọ̀pá agbára. ọ̀dà tẹ bá gbà ẹ̀ máa gbọ́. Mm. salamu alaikum. wa alaikum dàbọ̀. ó dàbọ̀ ṣẹ́ ti lọ ẹni tí mẹ́mbẹ́ salamu alaykum àtúnẹ́lòmíì lójú ìlà salamu alaykum ẹ kú dédé àsìkò yìí o naam orúkọ yín sofiano wí kí ni jẹ́ wí ẹni tí ń sọ náàmù náà kó múra sí o. sofiano istijaba naam ṣọmọ lọlé kéwú kẹfà masha allah kẹfà durusikum ọmọ ọ̀dà orí súra wo ló wà nílé kéwú. eri yíṣù méjì ló wà ọdún mélòó ló ní. ọ̀sán ló ní ka amma náà fún wa ká wò ó kí ló kọ súra amma kí ló kọ súra amma ó mà pé amma ló bẹ̀rẹ̀ kó ṣùgbọ́n orúkọ súra náà kì í amma naam kí amma náà. mi o mà yẹn náà. ìbéèrè wo ló kù tá a fún ẹ báyìí kí ni nǹkan tí ọlọ́run ọba tààlà ó fún anábìwa muhammad sallallahu alayhi wa sallam tí nǹkan náà ó jẹ́ nǹkan agbára tó sì jẹ́ nǹkan tí yóò máa wà ní nǹkan ìyanu títí láéláé kí ni nǹkan ọ̀hún. kí nìkan ọ̀hún kí ni ohun tí ọlọ́run ọba fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ní nǹkan agbára tí nǹkan náà sì ń dúró títí láéláé. alukur'ani. alukur'ani ni. bẹ́ẹ̀ni. sofiano istijaba àbí. ẹ̀ẹ́. ọ̀nzàn látàdúgbò wo. agboku naam lọ́wọ́ tó bá gbà ó máa gbọ́ ìyá tẹ̀kíyà àti ń gbọ́hùn yín salamu alaikum tàwọn ọmọ kéékèèké ní ọjọ́ tòní kìí ṣe fún àwọn ìyá tẹ̀kíyà bí bàbá tẹ̀kíyà ẹ jẹ́ kí àwọn ọmọ kéékèèké náà kí wọ́n wọlé salamu alaikum. naam kí ni orúkọ yín. ìṣìdá kí ni orúkọ yín. ìṣìdá. Miss Bar, Miss Bar, misbah kí ni. akínyẹsọ. ṣé wọn náà ló ń sọ akínyẹsọ ní abẹ́lómi ní sọ. èmi. ọdún mélòó ló ní. ọ̀nzà. ọ̀nzà ló ní náà misbah akínyẹsọ ọ̀nzà láti àdúgbò wo ló ti ń pè wá báyìí. dòjì. láti doji naam kí ni ilé kéwù ló máa ń lọ kí lórúkọ ilé kéwù yín. ìnáníà. ǹgbọ́. ilé tó àfàkọ́yùm òun mọ̀ lọ. ilé tó àfàkọ́yùm. àfàkọ́yùm ọ̀dà nínú àwọn oṣù òkè tí a máa ń kà èwo ni oṣù àkọ́kọ́ nínú àwọn oṣù òkè táwa mùsùlùmí à ń ta bá fẹ́ gbàwẹ̀ báyìí ní ìsìn tá retí Ramadan n bọ̀ o Ramadan ń bọ̀ wá fẹ́ gbàwẹ̀ a o ni osu nínú osu òkè. oṣù wo ni osu alákọ̀ọ́kọ́ nínú osu òkè. oṣù Ramadan. Ramadan ni osu nínú osu òkè. ó dà ọ̀yà lọ́wọ́ to bá gbà ó ma gbọ́. naam salamu alaikum fẹ́ni tí bẹ́ẹ̀ salamu alaikum orúkọ yín o sọ́líù kíni sọ́líù kíni sọ́líù kíni naam ó dá a dá ìpè gbígbà dúró báyìí a dá ìpè gbígbà dúró báyìí a dá gbogbo ohun tí ń jẹ́ ìpè gbígbà dúró ní tìtorí àsìkò ẹ mọ̀ wípé ọjọ́ ó ti ń re bí àná wákàtí kan gbáko òun ni ètò yìí dúró fún a máa ń gbìyànjú tó jẹ́ wípé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ń kù láàrin ètò náà òun náà ni a ó fi yẹ gbogbo àwọn èsì tí a rí a fi yẹ̀ wò látàrí kí a lè padà wá láti wá fún wa ní èsì ọ̀hún kí gbogbo ẹ̀yin tẹ̀ wà lé kẹ́ lè mọ̀ bí àwọn ọmọ wa wọn bá gbà á bí wọn ò bá gbà á ọlọ́run ọba yóò jẹ́ kí púpọ̀ wa kí a gbà ní òní ẹ jẹ́ kí a kí a sì tó dátọ́mì mo ní kí n ṣàlàyé fún wa wípé tẹ́ ẹ bá fẹ́ dá sétò yìí pẹ̀lú owó àbí pẹ̀lú nǹkan míì tá lè fi máa fún àwọn èèyàn lẹ́bùn nọ́mbà tí ẹ lè máa pe àwọn àmójútó ètò wa sí a ti sọ fún wa níbí ìlànà òun náà ní quatre-vingt seize zero trois quatre vingt dix-huit àwọn tí wọ́n jẹ́ Dr. Abdulrahim Shitu Sani àwọn ni alámòjútó gbogbo ohun tí ń jẹ́ ètò tí yóò fi máa tò ní Sunna TV bí ẹ bá wa ní nǹkan ọ̀kan èjì tẹ̀fẹ́ fi dá ṣètò yìí látàrí kí àwọn ọmọ wa kan lè máa fi ṣẹ̀bùn àbí ẹnikẹ́ni tí bá ti ń gba ìbéèrè ní Sunna TV Yorùbá lórí ètò yìí a máa fi ṣe ẹ̀bùn fún wọn bóyá ẹni pọ̀táàbù kéékèèké kan ni àbí ẹni àwọn aṣọ kéékèèké kan àbẹ ní àwọn nǹkan míì kódà lórí ètò yìí tá a bá rí mọ́kà pàápàá àgbà torí àwọn èèyàn lóríṣìíríṣìí wọ́n ń dá sétò yìí àwọn àgbàlagbà ń dá sí i àwọn ọmọ kéékèèké wọ́n ń dá sí i ọlọ́run ọba aláàánú jùlọ òun náà ló tọ́ wa sọ́nà wípé kí a gbìyànjú ibi tí ó bá da òun ni ká máa ná owó ọwọ́ wa sí gbogbo àwa tá a wá náwó lọ́wọ́ àbá nípò àbá anáwọn nǹkan míì tá a lè fi dá sítọ̀ ọlọ́run Sunna TV Yorùbá kò bùkátà nǹkan kan lọ́dọ̀ wa bí kì í ṣe pé àwọn nǹkan tí a ó fi máa dùn àwọn èèyàn nínú à ń pè yín kẹ́yìn náà kẹ́ wá dá sítọ̀ ọlọ́run ni kì í ṣe pé bóyá àwa bùkátà nǹkan kan ní ọ̀dọ̀ wa. 96 80 96 03 87 18 lẹ́ẹ̀kan sí i 96 03 87 18 ọjọ́ ajé ọjọ́ ìṣẹ́gun ọjọ́rú lundi màdí mẹ́kìrìdì òun náà ni ètò tàmà yóò máa wáyé títí àwẹ̀ yóò fi parí pẹ̀lú ògùn ọlọ́run àwa láwọn máa wá ẹ̀yìn náà ni a ó sì máa dé bá ẹ jẹ́ ká gbọ́ èsì ọ̀rọ̀ use love. أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان وأتلو القرآن ليشفي قلبي سأقوم ليلا حتى الفجر أشكر الله أصلي وأدعي وأدعو الله أن يغفر لي وأدعو أن يتقبل عملي وأدعو ربي أن يدخلني جنة خلدي أنا وأحبابي مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان tọ́ ẹ tún káàbọ̀ pátá lẹ́ẹ̀kan sí i man yuridullahu bihi khayra yufaqihu fiddin ẹnikẹ́ni tí ọlọ́run ọba ọba fẹ́ òòrè fẹ́ òun náà ni yóò fi ẹ̀sìn rọ̀ lọ́hùn akíra wa ní ilé lóko lájò lẹ́yìn odi gbogbo ẹ̀yin tí ẹ dá sétò ní ọjọ́ tòní a ti ṣàlàyé fúnra wa wípé bí ètò bá wà bàbá ní ẹgbàá èèyàn kan gbà èèyàn kan yóò sì kó tí àbá fún ìbéèrè tí ẹ bá gbà á ayọ̀ ni ẹ̀yin tí ẹ ò bá gbà lónìí ẹ gbà ní tẹ̀mí ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n gba ìbéèrè tọjọ́ tòní Bakari Manzura láti Àgbòkú Sani Farouk láti Àgbòkú Akadiri Abdulrasheed láti Àgbòkú Badaru Wasi Lálẹ́yẹ Sahad Rafik Ọlámídé láti Àyímọ́fídé Naam Manzu Mufida láti Àṣùpà Antor Oseni a tún tẹ̀síwájú níbẹ̀ lẹ́ẹ̀kan náà a rí alàgbà Ṣàánú Ibidullah a sì rí Bashiru Isibiya àwa padà rí Sofiano Istijaba àti Misbah tí ó jẹ́ ọmọ Akínúṣó láti Dòjí gbogbo àwọn ìbéèrè tá a fún yìí mo mọ̀ wípé púpọ̀ yín lẹ ti gba èsì rẹ̀ ibi tá a ti ń sọ̀rọ̀ nípa kí ni ohun tó jẹ́ nǹkan ìyanu tí ó máa dúró títí láéláé tá a fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò yàtọ̀ sí alukurani ìwé alápọ̀nlé tí gbogbo wa à ń lò tá a sì rí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ẹni tí ó tún gba ìbéèrè lẹ́ẹ̀kan náà tá a fẹ́ fún wọn ní ẹ̀bùn níbí òun náà sọ̀rọ̀ nípa ànábì Ìsá tí àwọn ẹlẹ́sìn kejì ń pè ní Jésù òun náà ni ẹni tí ó wà ní ọmọ òpóǹló tó sì ń bẹ nínú bẹ́ẹ̀ sóò lọ́wọ́ tí ó sì yanu tó sọ̀rọ̀ jáde ìyanu ni a bá sọ wípé nǹkan ìyanu irú eléyìí náà nǹkan ìyanu ni. na àwa ń ṣàlàyé nípa àwọn tí wọ́n tọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ó tọ́ ànábì gangan tó jẹ́ wípé àyà rẹ̀ gangan ló ti mọ̀yàn òun náà ni alimatu saadiya fún ẹni tí kò má torí àti fún ọmọ wa kan ní ìbéèrè nì tó sì yẹ kí ó dáhùn lónìí o ti màánù nì ìyẹn túmọ̀ sí wípé tó bá tó di ọjọ́rú tí ń bọ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí tá mú béèrè yẹn wá o gbọ́dọ̀ tó sọ fún wa wípé mi màmá. kí ni mùjíza tí a fún anábìwa Musa aleyhi salatu wa salam òun náà ni ọ̀pá ọ̀pá náà ni ẹ rí i pé àwọn ẹlẹ́sìn kejì àwọn máa ń lò ní ọ̀pá Mósè ọ̀pá Mósè ànábì Musa òun náà ni wọ́n ń pè ní Moise làwọn Yorùbá ń pè ní Mósè ǹjẹ́ ta ni ìyá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni Amina ta ni ìyàwó alákọ̀ọ́kọ́ eléyìí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ òun náà ni Khadija naam ohun tó tẹ̀lé lẹ́ẹ̀kan náà òun náà ni orúkọ ọmọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam eléyìí tí ó wà láyé tí ànábì Muhammad ó fi dágbére fáyé òun náà ni Fatima ẹni tó gbà á yóò ti máa mara rẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ sì gbà lónìí orúkọ yín náà ni àti dáàni naam a ní kí àwọn ọmọ ìyá wa kan kí wọ́n ka kúlò wà láwò fún wa wọ́n sì kà a ní kí wọ́n ka suratu ikhlas ẹ má fi ṣèbínú a ní kí wọ́n ka suratu lakawusar fún wa wọ́n sì ka òun náà à ń sọ̀rọ̀ nípa ọdún ọdún méjìlá wa mùsùlùmí àní o ọdún idil fitr àti idul adara ẹ̀rí idul fitir àti idul adara ti ń ṣe ọdún iléyá idul fitir ó dúró fún ọdún àwẹ̀ lóòótọ́ wọ́n ní ọjọ́ jimá ó tó lọ́dún ni kì í ṣọdún ó tó lọ́dún ó yẹ lọ́dún tẹ̀ báwo ayẹyẹ tí máa ń wà níjọ́ ọdún òun náà ni wípé ká pàlò ká jó tí kì í ṣe ìlú tí Islam ó kọ̀ wípé kí a máa sì ń bẹ̀ ẹ̀rí a lè wà nínú ilé wa ká máa jó ká máa yọ̀ láàrin mọ̀lẹ́bí wa ká sì máa ṣe oúnjẹ ká máa jẹ ká wọṣọ tuntun tẹ́ ẹ bá ṣọ ẹ rí wípé níjọ́ jimá kò sí pé à ń lùlù à ń jó kò sí pé à ń jẹun tuntun àbí à ń wọṣọ tuntun lóòótọ́ wọn gbà wá ní wípé èyí tó fi dáa jù àbí èyí tó fi tuntun jù nínú aṣọ wa òun ni ká máa wọ̀ lọ jimá ṣùgbọ́n ọdún bíi ọdún indul fitr àti indul adira kọ́ ni ìjọ jimá jẹ́ lẹ́yìn ẹ̀lẹ́ẹ̀kan náà àwọn ìbéèrè tí a tó wá fún wa kó lè máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún wa òun náà ni wípé a ṣàlàyé wípé oṣù kéèló náà ni oṣù Ramadan jẹ́ nínú oṣù òkè oṣù kẹsàn-án ni tẹ́ ẹ bá kà láti Muharram títí wá ibi tí ó dé ẹ rí wípé oṣù kẹsàn-án òun ni Ramadan tá a wà nínú rẹ̀ yìí ó wà níbẹ̀ lẹ́yìn ẹ̀lẹ́ẹ̀kan náà náà ló kan ìbéèrè tá béèrè wípé èwo ni oṣù àkọ́kọ́ gẹ́gẹ́ bí janvier ti jẹ́ oṣù àkọ́kọ́ fún àwọn ẹlẹ́sìn kejì tó jẹ́ wípé àwọn máa ń yayọ̀ ọdún tuntun ní janvier ni ẹ̀rí oṣù àkọ́kọ́ nínú oṣù òkè tí àwa mùsùlùmí tí à ń tẹ̀lé òun náà ni muharram ẹni tí onóhun ọ̀má kò má náà ni kò sáà lè parọ́ náà adúpẹ́ ọpẹ́ òkun lọ́dọ̀ allah fún àṣeyọrí tèní gbogbo ẹ̀yin tí ẹ wá ní ẹ̀bùn ní ọ̀dọ̀ wa ẹ̀bùn tí a fúnra wa nǹkan kan náà òun la fún gbogbo ẹ̀yin tí ẹ gba ẹ̀bùn kò ní sí wípé èèyàn kan gbà kan èèyàn kan ò gbà kan ẹ gbọ́ mi nínú àwọn ẹ̀bùn tí a nílẹ̀ a ní fìlà tí mo dé tó ń jẹ́ Sunna TV yìí anẹ́wù tí mo wọ̀ yìí tí ń jẹ́ Sunna TV a sì ní gègé ìkọ̀wé tí ń jẹ́ Sunna TV àtúní portclay ìmú ìmú kọ́kọ́rọ́ dání ni àní léyìí tí òun náà jẹ́ Sunna TV Yorùbá ẹ̀rí oríṣiríṣi àwọn nǹkan náà ní bẹ́ńbí tí a sì tó fi owó fi kún fúnra ara wa eléyìí tí yóò wà tọ́ sí kálukú pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ a bá ti sọ̀kalẹ̀ lórí ètò yìí a ó ṣe ètò rẹ̀ títí ọjọ́ Jímà inshallah títí ọjọ́ Jímà ẹ pè wá lórí nọ́mbà wa a ó sì ṣàlàyé fún yín wípé ẹ wá gba gbogbo ẹ̀bùn yín ní àdúgbò dòjí bẹ́ẹ̀ ni ní àdúgbò dòjí nílùú àjàṣẹ́ ní ibi tí ó ń bẹ ní àdójúkọ boulangerie panthère boulangerie panthère tẹ bá dé boulangerie panthère nílùú àjàṣẹ́ ní ọjọ́ jimá pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run kò sí ìlérí torí àmọ́ bóyá àádọ́la ọlọ́run ó sì jẹ́ kémi àti kí àdọ́la pẹ̀lú ògo ọlọ́run ní ọjọ́ jimá tí ń bọ̀ yìí tí ẹ bá pè wá ẹ wá gba ẹ̀bùn yín ní ìlú àjàṣẹ́ ládùúgbò dòjì ní àdójúkọ bùlànṣẹ́rí pàǹtẹ́ tẹ bá ti débẹ̀ ẹ sàn ti pe nọ́mbà wa àbí kí ẹ béèrè bùtíkà ìyá Hanifa ẹ bá ti béèrè ibẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àwọn nǹkan tí ó jẹ́ ti ìlú àjàṣẹ́ ìlú àjára ìlú àṣùpá gbogbo yín tí ẹ ti pè tí ẹ ń retí páàkì kòlí yín ẹ bá gbogbo ẹ̀ níbẹ̀ tí orúkọ ó sì wà lórí ti kálukú léyìí tí kò ní rújú à ń ṣe léyìí látàrí kí ẹ̀sìn Islam kó lè máa ga sí ni ọlọ́run ọba yóò wá jẹ́ kí Islam kó ga ju bí a ti ṣe lérò lọ èmi nìkan kọ́ ni mo wà nílé agodo lónìí tẹ́ fi láǹfààní àti rí mi wò dáadáa báyìí lókè lọ́hùn-ún Alhaji Yusuf Dauda ọmọ wọn bíbí nílùú Kétu tí ó dàgbà sílùú Pòbẹ́ lọ́wọ́lọ́wọ́ kó tọ́nu lèmi àti ẹ̀ àjọ ń gbé nítorí Sunna TV yorùbá kò ní bàjẹ́ yóò sì gbé wájú báyìí lọ àwọn náà ń tẹ̀ sókè náà ń tẹ̀ sílẹ̀ náà ní kí ohùn mi kó máa jáde erege bí ẹ ti ṣe ń gbọ̀ yìí ìyá mi tó dúró níwájú mi tèmi àti ẹ àjèjọ ń wọra wa báyìí òun náà ni ìyá àkànní alájà Ganiat Alasan àwọn ni wọ́n jẹ́ kadros cameraman camera woman <laughs> obìnrin ní yà mí ni ẹ bá rí i pé ojú náà ó ṣe é wò dáadáa báyìí ẹ rí i pé èmi àti ìyá wa yìí ni ìyá àkànní ni naam ẹ̀yin wọn lẹ́ẹ̀kan náà tẹ́ ẹ bá ń rí wò ńlé ẹ̀yin tẹ́ ń wo lérí tẹlifíṣọ̀n ẹ rí wípé ibìkan ní ń gbà kó tó di pé ń dé orí tẹ̀lé ẹni tí ń tẹ̀ sọ́hùn tí ń tẹ̀ sí yìí tí ń gbé sọ́tún tí ń gbé sósì lórí Facebook ni lórí YouTube ni tẹ́ bá wò ẹ rí wípé bá ṣe ń ṣe gẹ́lẹ́ lórí amóhùnmáwòrán yín tẹlifíṣọ̀n nílé ẹ tún rí lórí Facebook lẹ́sẹ̀kẹsẹ̀ àti YouTube ẹni tí wọ́n ń ṣe àgájà màlẹ́kẹ̀ ni ó burú díẹ̀ èmi àti ẹ̀ àìkí sábà gbà fúnra wa ṣùgbọ́n Sunna TV ó so wá papọ̀ kò sí wàhálà ọlọ́run ọba yóò gbé wa ga jù báyìí lọ ìlàlà àmọ́ insha ẹni tó wá jẹ́ aṣíwájú wa àgbà níbí ní suna TV táwọn ò láwùkọ́ṣe tí wọ́n ní ẹ wo ẹ̀yin ọmọdé ẹ máa nìṣó mò ń bẹ lẹ́yìn yín àwọn náà ni Dr. Abdulrahim Shitu Sani bàbá tí wọ́n fẹ́ ọmọ làkejì wọn fẹ́ ire tí wọ́n ní wo nìṣó mò ń bẹ lẹ́yìn yẹn léyìí tí kò rújú ọlọ́run ọba yóò ṣọ̀yìn dé wá bá wa láyọ̀ àti àlàáfíà àwọn bàbá wa àwọn ọmọ sẹ́fù sàká àríkọ́ṣe àwọn ló yẹ ká kí jù torí eléyìí tí wọ́n ń ṣe yìí wọ́n fi ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run ni ṣùgbọ́n àwa náà bá wo nǹkan tí ọlọ́run ọba ń jẹ́ kí a máa rí látara Sunna TV kì í ṣe ti ẹ̀bùn mo máa ń sọ lóòrèkóòrè wípé kì í ṣe ti ẹ̀bùn torí kì í ṣe ẹ̀wù lẹ́ẹ̀rí kì ṣe bàtà lẹ́ẹ̀ní kì ṣe fìlà lẹ́ẹ̀ní kì ṣe gègé ìkọ̀wé lẹ́ẹ̀ní kì í ṣe owó tá a fẹ́ gbé sórí rẹ̀ pé ẹgbàá ní mobile money ló dín sí yín ṣùgbọ́n ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ súnà anábìwá muhammed sallallahu alaihi wasallam òun náà lẹ́ni ló fi di pé ẹ̀ ń pè wá lóòrèkóòrè àwọn yìí àdúrà tọ́ sí wọn gbogbo wàkígbà tí ẹ bá ti rántí súnà tv ẹ bá wa máa ṣàdúrà fún àwọn tìrìyóòní alhaji abdulrasaq saka seif àríkọ́ṣe alhaji musa seif àríkọ́ṣe alhaji yakub seif saka àríkọ́ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jọ ń ṣe é ní kí ọlọ́run ọba kí ó bá wa ṣe àánú fún wọn torí ẹni bá ń na ìka kan sọ́mọlá kejì gbogbo ẹ̀ ń kọ́ oúnjẹ tiẹ̀ náà orúkọ tèmi kò yí padà rí àdìyó shakir ọmọ adéṣiyàn ọmọ ọmọ bíbí nílùú ìsakété tó fi ìlú àjàṣẹ ṣẹlẹ̀ man yuridullahu bihi khayran yufaqihu fid din ọlọ́run ọba ẹnikẹ́ni tí ó bá fẹ́ òòrè fẹ́ yàn ní ń gbọ́ àgbọ́yé ẹ̀sìn ọlọ́run ọba yóò jẹ́ kí islam kó gbé èmi àti yín títí dọ̀la tátù máa pàdé lórí àti ẹ̀ ní pàdé ń bí lọ́la ẹ má fi ṣèbínú torí lẹ́ndínmà àti mẹ́kìrìdì lásọ títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ tátù máa pàdé lórí àkànṣe ètò tí ó ń jẹ́ tààmà kó wá wí tààmà kó wá sọ sàlámù alaykum wa rahmatulahi أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان أصوم وأتلو القرآن ليشفي قلبي سأقوم ليلا حتى الفجر أشكر الله أصلي وأدعي وأدعو الله أن يغفر لي وأدعو أن يتقبل عملي وأدعو ربي أن يدخلني جنة الخلد أنا وأحبابي وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان